This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash Continuation. Mo ní ibi tó sọ̀rọ̀ nílò ẹ̀kọ́ dára ó di yọ̀rọ̀ ìlà. Ẹ wò ní ara Muhammed ọmọka òtún ọgbẹ́ni ìṣọ́ ọ̀hún. Bàmá anyị alhazard abẹ́mìnà kíjẹ̀ náà inshallah ta'ala ìwà aṣọ one by one rògbìyà olùhíyà tí wọ́n wọ̀ sí sáà náà bẹ́tẹ̀ àmọ́ mẹ́ bisọ́nyà tóru ìyá àdọ́tíní kí àbísà ọ̀nà ètò ìdè màṣí àtìlá àmọ́ àyín sáàlù sílẹ̀ ní al-akhzu bil asbab al-akhzu bil asbab al-akhzu bil asbab so azụwa ka aka gwoka onye wada ọkụdịrị otu udo mori ọrịa ọrịa otu udo mori ọrịa mgbe ndị onye ọrịa ahụ na enwe ụmụ azụdụ were n'ụkọtọ udo mori ọrịa udo mori ọrịa ewọta nwa akwụnye nwa ndị omori ọrụ ọrụ na so abụrụ na bịa azị ịrịa nwụne nkata ihe Fata, you are a fatalist, Orogo. So, báwo ka wá jùdí anáìka owó taslim lódúró kan tó mana sọlọ mọ́ná sórí ìka anything anáwó àmàǹfààní yìí hmm? hmm? ọkọ̀ mọ́ni anábọ̀ yà hàn hàn díẹ̀ سورة داكا أنا آه، كون رأيني صحيح مسلم ورأيني بقية كل مسلم أوكي صحيح المؤمن القوي خير وأحب إلى الله من مؤمن ضعيف وفي كل خير اخرس على ما ينفوق ولا تعجز أغاوة وكم ريه أنا نكتناك وطرفه ana kanwa abuja faɗin kuma yana yan kuka ne da wata yasa da wasu ayyara don wa maharajo a hanyar gida ya fara ta ọmọ kọyìrì ọmọ ní ìyàwó wọn àhábò ilẹ̀ náà olúborí síríà nìyí kọ́lìkì ọ̀rọ̀ àbáwọ̀ ọ̀rọ̀ mẹ́sẹ̀sáì àfúnnidómẹ̀ ọ̀rọ̀ oko dàní náà rẹ̀ àmì ìmùkúrò kí odò àhẹ́ ọ̀ láìláha ìlàlá ò láì so òkú mo ní ìgbà máa mi sọ́rọ̀ kó mo lè gbòòrò àyè kò mú lè fìwé àwọn mo kàtà ó kàtà náà wọ́n ń yọdọ̀ àti màá bí ìbáàdà ìwà àkọsọ náà lóòótá nìkẹ́ dáàmì kàtà náà àti ìwà àkọsọ ẹ̀dà kọ́ òrùmọ̀ nìyàtọ̀ ọ̀rọ̀ wàmì ọlọ́hù pẹ́gbọ́ ọ̀nyẹ́wùmánì ẹ̀rẹ̀yìn ọ̀nyẹ́wùmánì gọ́ọ̀sì ọ̀mánì mà rẹ̀ ẹ̀rẹ́ nà kó kátà ọ̀sánà dàmánì nìkẹ́rẹ́ àmì tó mú nìyẹn nìyẹn tó ọ̀nyẹ́wùmánì kibada anawuturusi wa merawo hmm. ati orusi wa hina ya uponya kene dara da onye ha ukokori ukokori na anasi do do nilare modesu do na awo <laughs> abani almuni alqawi rawo quwa rawo nitosi aki kosa kisada ko bi mana na pe ni ndoda ko no sọ́lọ̀ gbìmọ̀ ọdọ̀ fún un àmì nínú ìgbè ìjì òun lọ èrè lókè ìwé ẹnu náà nù. dáa níbi kọ̀ntínú dókítà yìí wọ́n fi kúlù xayì nàbí rahma wọ́n fi kúlù ìmútuwà náà yóò ìgbà wọ́n fi kúlù ní mímú mi kọ́wé òun mi dọ́yìí tọ́nà dọ́yì tọ́nà kọ́ wọ́n fi kó lé kọ́ì ilẹ̀ náà ìgbà àìmọ́ ìlà àmọ́ ọ̀nà ìlànà àgbọ̀nmi ní kọ́ì. ìrẹ́ka òkú mi ní ẹ̀yìn kọ́tọ́ náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrẹ́ka kẹrin ọ̀nyẹ̀ ìlà it's good àmọ́ ìka ní good better best ẹ̀nẹ́rì best àlùmọ́mi ní ẹ̀nẹ́rì good àlùmọ́mi ní bọ̀ìf. dọ̀ìv dọ̀ìv ọ̀nà ìgbéèdì àmá dáa níbi kọ̀ntínú lọ́kì sọ́rì ìhùrùs alàmà yẹn fáwọk àtúrẹ̀ àtúndòkè kádàrá òmúlẹ̀ ọdún ìkẹrẹ ká máa yẹn kẹrẹ máa yẹn ọdún àtúndò yẹn àníbìká ṣe hàn àbúsẹ́ náà ìkọ́wà àmà ọ̀fà ní dọ́wọ́ inu knowledge wa ahụ inú ekele inu ahụ inú kata wa ahụ everything ọsụwere wọle ata ajaz ezere ịwa ọnụ nụ asụrụ esi kadara wike nwa atọ ahụ nya though would you believe in eh, uh, pessimism you are pessimistic ya ekwuo humanity they wọle ata ajaz. كما إني كوائن قدر الأخذ بالأسباب وبكل ما جاءت به النصوص الصحيحة دير دو تنزوي أكيد الإسلام يا إكانيفا أبيسنا كان النصوص الصحيحة أنا بكا دور إيه إيه أنا دو صحيحين أولا بدا كده يا وكينا أنا بكا صحيح صحيح يا أبو أكيد فهي دي الديفرنس ana ka on muri ako kara won to ya ka bi qur'an sahih ba ba amma a ka ki ko rasulullah din da sahih ana ko sahih da ya ra da to wa na bo ba ki da wa oda ka ri ya we wa e, ila ai e me insha Allah ta'ala imam shinkiti ba me ya muri wasi an yi sai e, hadithu ahad ko even ili Said Kutubu anasomebana no problem twelve inama al-amalu and you know how important this hadith is oyo oh, ko hadith ni ni oka an amirul mu'minin hmm, odama ibo Abu house umar ibn al-khattab radiyallahu anhu qala mala soka samitu rasulullahi sallallahu alaihi wasallam yaqul innamal a'malu inna fi hadith ahad aw ma yuridu an an mu'ammarin qala haddathana shuraikin qala haddathana bardisba qa'in e, e. ọ̀sán ni sọ́rọ̀ and ọ̀rìn àwá ìdọ̀ hadith ahad wèrè buhari wèrè muslim nínú àbúdáwù nínú ẹ̀rí hadith ọ̀nkẹ́nẹ̀ ẹ̀nẹ́dọ́rẹ́ amir nomini eh, abu house umar ibn khattab al-faruq radiyallahu anhu innama al-amalu an hadithi min kekere na bere yin ya an yu'tabar sulus al-islam one third of adini runan eh bisi wa amadi ni àwọn mo men mo ni sa so ba so and as of today only hadith náà yìí nìyẹn náà ebi wàá ẹsẹ ẹsẹ hadith are hard so sorry hadith are hard ọ̀rọ̀ mutawatir inshallah ọwọ́ àwọn nìyẹn ní wọ́n náà kà wọ́n rẹ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́. Eyi ni mm-hmm. akida ọ̀nà ẹ̀rọ akida. And people like war," as Sayyid Qutb or Hassan al-Banna ni ati olùwànù Mùsùlùmí jà gabadaya including Imam Zawahiri ẹ̀nẹ́dọ̀tún ẹ̀nà. Ẹ̀ka hadith hard ọ̀rẹ́ máa sọ̀mù kọ́lọ́ ní akídà akídà ni wíìlì kò rí ìdílé nù níbi tọ̀síìrì fíìlì wà lùkùrọ̀ àwọn tó ń ṣètìkú dùbò àkàrẹ́ ní ẹ̀kúlù ọ̀la ẹ̀kúlù ọ̀gọ́ ìfọ́lák ìkúlù ọ̀rọ̀ bì náà. because hadith ẹ̀ma sọ̀rọ̀ ká yahudi ni ẹ̀zà mú tó mórí by what ẹ̀yà náà jẹ́ tẹ́tẹ́ ìní ozidó tó mórí àbẹ́ àwọ̀ jùlọ wọn ẹ̀rìn kisame hadith ahad ọbẹ agoke den sọ hadith ahad ẹsẹ ma fún kọrin náà kìdá so ọdún yìí kíá kan náà nìka iná kìdá yìí yóò di kúlù máa já àtibíyí nusus asọ̀híhà ìdé ìdé ahad in category asọ̀híhà ọ̀yàn ọ̀rọ̀ ìsúnmọ̀ àkàkọ́ in as much as this asọ̀híhà ọ̀rẹ́ ahad ọ̀rọ̀ mutawatir sọ kan ní kó hmm? ọ̀rí makubul ẹ̀dáyẹ yá fi mú kọ́ra ya kárì ẹ̀yìn wá èrè ká ọ̀rùn mú kọ́ra náà kì í dáwọ́dá the same people the same thing kó tó bọ̀rọ̀ ọ̀rọ̀ bá nẹ́ni rahmatulahi alayhima rí àmà azaz náà nù nàtàrọ̀ hàmà alayhima òmùrí ọ̀mà báyọ̀ àmà nàbẹ́ <laughs> ìgbẹ́dà àkàrà dìgbẹ́ndì bìlẹ̀ náà ẹ̀dọ́ inú kíkú ẹ̀mí ẹ̀dọ́ tó ka èyí hadith ọ̀dọ́ ìf anyọ́sọmọkọ́rọ́ nyẹrẹ ìf ọ̀dọ́ ìlú rahman ànẹ́rẹ́ dọ̀tọ̀ àwọn ìfún àkàkọ́ wọ́n sá ìf ọ̀dọ́ ìlú rahman lẹ́yìn hadith anáwó àmẹ́kẹ́dá aka ọ̀rọ̀ ọ̀tọ́ títọ́ dọ́kùsọ̀lan wọ́n jíṣẹ́ ọ̀nà kúrọ́ káàfẹ́ wọ́ntì and hadith oh, anudọ́ hadith wáyé tẹ̀ǹkì ìkọlù hadith ana ka utijana likadiriwa na gede chilo na maya na kere abia di rewe na nyis nad ehun na dizi kizori owa fadoro ama loyin owa me ka wanyo ne o ilu tanki ko lo hafiz shirarukum uzabikum wa arazi la mautakum ona diri mu na onin ona wo ko bi ana ehin onin ana ke ori mi salaf ona adam na ka ne eh, okay جزاء منك عنا وكه بارك الله لك وبارك عليك وجهين وجمع بينكما في خير so ago kisola wo kago ro baba mi ka se fura ya ni o yo na bela okay subhanallah eyi jato wa hawa o ko ina eh Okay, this is ministry that people eh, eh? eh, <laughs> like this guy already. Ẹ kọ́ ń tó mori kẹ́rì. Owó ló di ibi náà báyìí nínú Hẹ́tà ẹni Ìkóríà ọ̀yin. A kò dìbì ṣèrọ̀ ṣẹ́r. Wọ́n mi ṣẹ́rì na fásitì ṣẹ́rì àkànúra. Owó ló di ibi náà kuma wọ àrọ́sì làmọ̀ Ọkùnrin wọn náà èyí su okú ẹ̀ ní rẹ̀. Ọkùnrin tó and ṣé yẹn náà. àdá ah, kìsásí mẹ́rin tẹ̀rùkìmù tẹ̀rùhìbì bá sì kírí àwọn owó sẹ́yìn owó àti kúrò ayé nínú and for those àmọ́ aláàbẹ̀sẹ̀ nìlẹ̀ ẹ ṣèkútù ewúrì mẹ́ni dọ̀tí náà sọ̀n ẹ kú wọ́n mi kọ̀lọ̀ náà yàn nẹ́ẹ̀. àmọ́ ilé ìdọ̀tí ní sọ́yìn àbí ìjákiri dánáwé ahad mẹ́rin àmì yóò ní kó mhm. ẹ alùsùnà ọ̀jẹ̀má kúntùm xẹ́rọ ummatin uhurujat linnas tààmùrún abilmaruf wọ́pẹ́ hàn وتؤمنون بالله أبهوا يعني خيرية هذه الأمة تقوم بماذا بالأمر بالمعروف والنهي عن المنكر والإيمان بالله ولا تكون خيرية هذه الأمة قومية ولا عصبية ولا هزبية كأيام التهذب وهذا كيوضا كسانا وهو الذي يوضا كسانا ya dole murhi an kuma ka boy da wani da wannan li ya mai aul bil ma'ruf wa nahy anil munkar kaza yana munkar abu yana nus anta كلمة منصوب إلى رسول الله صلى الله عليه وسلم الكذب أو من بياك عكسوي من كذب علي متعمدا فليتبوع مكاده من النار رواه البخاري عندها كوانيا مشانين مقرر iri ana kọrọ náà amẹ ọrùn ní ṣe àyà yàtọ nira then iri ana ẹkọ náà fẹhí ẹ dọkọ fẹhí yọ fẹkùtù bọ dọkọ fẹhí ọkà máa sáré mu kọrẹ náà kìdá then dọwọ ìdí àwọn àti mu kọrẹ náà kìdá dáàmà ẹnẹ ká òkè náà kìdá ni kọrọ fọdọ ìlú amán ẹyẹ bẹẹ so agwawo ile ani sayid kutub katun fi zal zalqan mardudun tamaman agwawo min alkitabi wa sunna abanu nabi yako sasa kwa wa min alkitabi wa sunna so go wa bikulli wa bikulli aban ma ja'at bihi nusus sahiha mutawatiran kana au ahadan kana nu'minu bihi imanan jazima idan mu yau nin ko yawa min usuluddin wani ruwatar di nan sai usuluddin ne akida to islamiyya ba ku di nan za ka hot akida wa ghaib ati abi al mughayyabat yere muri ya doka anyi yere ya doka anyi yere ya doka amma on ka ya doka <laughs> wa akhbaruhu ati abeni bana ikaka ana eni bana we ama ni bi ka ni adato na ira mi yo ni ko anyi eni bi ni na ka ni bi so re na emre ni yiri ama ni bi kere ara do we tu ya adato ori we tu bi na ya adato so ile na وما أجمع عليه السلف الصالح وما أجمع عليه السلف الصالح أبيز سلفين تورن تبتو أكيد هذا يمكن أنا هي إجماع سمك هني إجماع إذا بمعنى أكيد هنا قرآن وسنة أتساي إجماع سمك هني ìgbìmọ̀ àtọ́nà ní ìgbìmọ̀ òsálàf ìjẹ́ torí ń tẹ́wẹ́ tó sálàf mọ́nà kan nínú sálàf kó ẹnẹ́rí sàhábí tábìí àti tábì ò tábì sálàfù sọ́ọ̀lì ẹnẹ́rí sálàfù sọ́ọ̀lì ìjẹ́ ìná torí ń tẹ́wẹ́ tó àkídọ̀ ọ̀rìn kìnnà ìjẹ́ ìná gáyìn bí ọ̀wọ́dá náà wọ́n ti dẹ́ náà amma da isa na yi ana jere sai an tumur sallallahu alaihi wasallam amma an yi alhafi reren ẹni sálàfí ni ẹgbẹ́ ìtò ẹni sálàfí ẹ̀rẹ́ ní wá eré àsálàfí ní kó eré àkàkà àìmẹ́ẹ̀dọ̀ ẹ̀mẹ́ẹ̀rà bẹ́tínám then mustahil lójú ìfẹ́ òní ká ara bẹ́tínám bọ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kó ìjìmáà tí ní ìjìmá sí mọ́tàlọ́fà àlẹ́yìn sọ́lọ́f lẹ́sà àkídà sọ́híhà ó yẹ ní tí máa kàkó ìjẹ́ náà àsáábí dẹ́n mẹ́rin yẹn wọ́n tó lè ń tọ́ bẹ́ẹ̀ bàbẹ́ tọ́ so then àábọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kàmányán mẹ́rẹ̀ yìí àsáábí ẹ̀ náà mẹ̀mẹ́ ana kẹfẹ correct am bẹẹ fọdí ẹwẹ kẹ bẹẹ ìfìlà àfáàyàn náà pèrè mu then na wọn mu lọ na nínú ọlọrun lọ bí máa fọ ọfà ọkàn yàrá bẹ tọ iná yẹn náà wọn náà ọjà kí di islam yìí but ọ̀nà àga yẹn náà sálàfó sọ̀ọ̀lẹ̀ sálàfó sọ̀ọ̀lẹ̀ anak example lórí ọ̀nà ede abdullahi bin abbas aisha rajala ẹgbẹ́ ni fakir olùmọ̀ máa hẹ́ àná.

ẹ̀hánmọ́ mọ́ ní máa kà ní. ogun mẹ́mẹ́ àbọ̀ mọ́mẹ́ kẹ́mẹ́ rẹ̀. lẹ́nu bí ọ̀rẹ́ nàìjíríà bí irú mi wà òkè ríà dàmdàmọ́ lẹ́wọ́ ríà sí ọkọ̀ nínú genevieve these are asiwo these are people are not ready to sell out. ìṣẹ́ náà mo rí ṣe mẹ́kọ̀ọ́ lọ́wọ́ yẹn náà ẹ̀ṣẹ́ àyẹ̀ṣẹ́ ìwé ọ̀rọ̀ náà. ẹni ọ̀nyin náà náà dọ́kọ̀ ní ọ̀nọ́rọ́fẹ́ kòhìrìm ọ̀rẹ́ mọ́wàn àti wọ́ọ̀rì ẹni ọ̀nyin náà náà dọ́kà àti fíìmù ikú ọ̀dọ̀ ọ̀nọ́rọ́fẹ́ ọ̀họ́ọ̀gẹ́mu àti wọ́ọ̀rì ẹni ọ̀nyin náà náà dọ́kọ̀ ọ̀nọ́rọ́fẹ́ mákàtí ní bẹ́ẹ̀dì déèbì tẹ̀kọ́ ẹ̀mú bí zim àkọ́ dàbí rere ni a ò bí kà ọ̀ọ́dúnkọ́ àdá ọ̀hún náà anọ̀rọ̀ nínú rí ọwọ́ mẹ́fẹ́ rẹ̀rẹ̀ ni a ti yọ nọ̀rọ̀ ọ̀rọ̀ àwọ̀ kánà ya kárì according to ẹ̀rẹ́nìmí nìsan èyí na umar abdullahi abbas èyí eh, umar ọ̀yìnan aisha abdullahi abbas abdullahi masoud nazate abdullahi umar ẹni àṣìwẹ́ ní hẹ́yàn and ẹni rí ní genevieve ẹni rí ní

not onye waka neba oye kuma koko kako mori ka irenen ewa nara adi islam dam hijab da gwa wa ni ewa ka adi da na jama ni na ẹ̀mí lẹ́wọ́n náà sọ kàkà á ló sẹ́mi ló mọ̀ mẹ́ ló mọ̀ ló mi jihad ẹ̀rọ jihad ẹ̀rọ sọ́wọ́ mẹ́ yẹ ẹ̀ka dọ́mà na òde ọtí àná òde yìí ama anyị isi n'ọwa ama ahịa ka iwe nọ naghị zụrụ ya number one number two haram ọrụ ka nyere number two mụrụ ihe tọnye na ẹnna ẹsẹrẹ ka dịkwa m hụ na haram ọrụ ka e ìdẹ̀mí láyọ̀ jù ilé ẹ̀fọ́ náà sọ̀híhà ìsúná sọ àwọn iná iná ọ̀dọ́ka bí i tọ́ ọmọ tọ́hìr tọ́hìr ama ka doka doka ohun lẹ́nu ọ̀rọ̀ àdé islam. yàrá kò sí ohun lẹ́nu ọ̀rọ̀ àdé islam kuma quran bẹ ọmọ ha ọnẹrẹ rẹ àtẹwọ ẹnẹwọ ọfẹ ha mọdọnyi akida sọfẹha bàmányọ ìsìn ìrẹ̀lẹ̀ ọgọ́ni. All peace look at aside, women are Ebi aisha ẹnyẹrẹ nwere ibi na bá àbùjọ ọmọ ìbí hàn ṣe haram ọrọ ìrìn iná kí ìdá ẹ alùpùpù aka jẹun kárakáka ọba ṣáàrì kọ ayẹ na-ere aka na na ìlà ẹyìn na ṣẹbi náà wọn. kọ wọ́n lè tún so kọ ṣe haram ọrọ ìkẹ́ anyi tifak kókó akata etí mark tọ́lọ̀ so ire tọrọ

ehi pọ ẹni ehi gọsai aga mere ehi pọ nyere ọnọrụ ọnọrọ ọrọ nyere a ń sọkwa ọbẹ then ó yẹ tìǹbàn hmm as far as everyone is concerned láyé azalu zaani ẹni ẹra ọ̀sọ̀rọ̀ kẹrẹ ìrìn ẹ̀yàn ni wọ́n tẹ̀lé tí ń bò tó nígbà ó jẹ́ tó ní. ọkùnrin màrì jẹ́ tó ok ene ka nwunye m ọ na m nọrọ otu said na mma dọka ọzụma m bọ kụrụ kụra ọrịa pem onye na ọzụ ọrụ ozuma ama ọma mgbe ebe ọrụ ahụ ọkụrụ ọma ozi ọrụ n'ọrụ a ọkwa ejiri otu ọrụ baa ihe ake egwuregwu ahụ ọrịa ama ọzọ ọzọ ọrịa bikọs ọ mere ara tụ n'ime di na anụ n'ụbọdụ enyo na dị anụ nọ n'okwu ọnya anyị ka n'anya si ha bịa n'akọ n'anya ọ ma anya nwụsị ga si mmadụ ka ịdan ewa sị ga aka nọ ihe na ọkụ wa kasị dị anụ n'ọzọ ga dị ọdịja pa akwụkwọ ọ̀rọ̀ ìdíkẹ́ ìṣẹ́ náà máa wẹ́ ká bá bá mẹ́ẹ̀dán àkídátọ́rọ̀ na àbànà láàrọ̀ ọ̀rọ̀ ìdí sí àkàkó but ya mere yẹn mìíràn yẹn na kan na ìgbóyè àná na sọ amir amir na kan nọ dịka amir ìgbóyè àná ẹ̀wọ̀n na àti ìgbọ̀nà amir na ìnáwó àwọn. ẹ̀wọ̀n abu sahal sọ̀rọ̀ ni amir ẹ̀wọ̀n muhammad dibakri amir kó ẹ̀wọ̀n abu kasha amir dek ona iri ẹ̀ ní dẹ́ka abu kasha six kọ́nà kọ́ra sars orian is confirmed result e umar ẹ̀wọ̀n kó rẹ̀ what i'm trying to say is this àfẹ́ àwọn yìí abu kasha ká ẹjọ́ kúta Hmm? anyị ah, ụjọ nye na anaka yara abịa ha na ọma na ebe iri na itobo ya ọ na e. e ya amadowa ya tupu ọhụrụ amịrị mba afa dịtụ mba mmiri amịrị ya n'ukwu ịzọ ọka na anyị bọọlụ maka ọmụmụ ya ọmọ nǹkan fún kọ́lọ́jọ́ tẹ̀lé mi àwùjọ ọ̀gbìn ní bá. so when you right ọ̀ gbé ahead bí ọwọ́ akẹ́kẹ́ yìí a bẹ̀rẹ̀ sọ ọ bẹ̀rẹ̀ sí umar mi kọ́lọ̀. àmọ́ you yín right kẹwàá yìí sáré ṣe ọ̀nà na náà àmá na náà yan ọdọ ọ̀yìn ní ọ̀yìn sí àkàkọ́ dọ̀ ọ̀yìn ní part of it. so àtúkọ́ àti ìlú ere ka at least àmì ìràwọ̀ kọ́ àti ìtàmìlẹ̀ náà náà ọ̀ ní freedom. ní àwọn ọdún yìí ni kuma ọkà abẹ́rẹ́ náà ni ìjìmá òsálà ní sálà báyìí ló tèrè tó bẹ́tẹ̀ ọkà àbáwọn níbẹ̀tẹ̀ wọ̀tọ̀sílímù lèláhì tààlà bí màá rẹ̀ sẹ̀dẹ̀ complete submission yóò mórí yìí sórí sọ́kọ̀m ẹni àbẹ́ of judgment tó mórí yìí judgment tó mórí yìí wọ́n mórí ìnámọ ẹ ẹgbẹ́ mi kàrẹ́ ilé ọ̀ ní tàhírí ní ti ìnámọ alhamdu wẹ̀l mẹ́sìl iṣẹ́ náà hí iṣẹ́ náà hí ti kúrọ̀ náà sáà kó ìhọ̀ ayé àhẹ́ ọ̀wáyìn ètè wẹ̀l mẹ́sìl àti gambling including the mtn ọ̀ṣọ́wá ọ̀ka. text from none that I will see naira ka onye win abandon gambling. One and fraud ati oi nisaje statute that dubo onye ọdọ ahụ ke na nke nwa naanị ni house in mi minari the national assembly awọ. One aslam ata abisa na ika ayi mi je tebe ya kare da ka mmanụ bụ ahịa taa na sọnụ ha rutu na mmanụ ya. Saa anyị si na-eje tosi nkara ọnụrị ọkọ̀ òsínkàrà ọ̀bàrà àti fọ́ọ̀kọ́nìyèrè. ọmọdéka bá ní wẹ́rẹ́ jù fẹ́mi nàmà ní. sọ̀tẹ́ni hukum ọmọdé ti rẹ̀ nọ náà haram kó fọ̀jìtánibó abáni haram so yaani taslim completely yóò múrí inú rẹ̀ nọ. taslim ayé ẹni tí a wúlò mẹ́ta kọ́ wa mẹ́ná ọ̀dọ́ káyé yìí. ekyonon ahụ mụrụ omori ka n ama ere esi agwa eyi omori ọkara eyi utere na ahụ ọlọt ọlọtụ na ba aka ekekọ ko sai hukum omori tere zeki haram annabi sallallahu alaihi wasallam oko omori ka ọnụ ọmị ahụ naị tinisa na ọnụ haram ọ ịsọsọ e e onye awo ekwe iri si anyị ahụ nọ n'aka ọjọọ bụ edu ọsọ anya n'esisi ahụ mukari yede mun le ra hukman is haram yana wa ko yesu ere hukum e wa kare ken wal amr at a border isn't it in order wal qadr ati abi qadar wal shar' ati oyin oyi fọm lọ ana ka bukọrọ ni ẹyà mẹ ni house pound house ridaye òun náà yẹ lọ ukọrí haram àmì amị. kúfòrò àmì ìdá sẹ́yìn ní kó wọlé wọlé rọ̀súlù yìí dírẹ̀ yìí dírẹ̀ fèdè yọ̀ ya tó nọ. yọ̀ náà bí tọ́ à dédé sọ ọ̀yẹ́ sáà ya ka ya sedeyo eri ka aka ya sedeyo by what by ka ka aka ya muhammadu ṣe ife mi de e ina ebe n'etire ya ofe meti nani ya muhammadu ka kula de ni a cikin ya ka ọrịa na ana so ejo desi ọ lọnà ke ibira bara mi ẹ fi akọ náà bi tọ́ à ife ya mi de mi ẹ wọ́n ta kí ni إذا أماها كتداي كسوي سوى كرياي كتاب وسنة والاتباع كتاب وسنة دي أساسا إذا أقويس كل إذا بلين إذا هناك كبيتي عن إذا انظر بغوث في عقيدة أهل السنة الجماعة للناصر العقل أول ما كان so uwe na ọbanche an so buhusu fi akidat ahlussunnah wal jamaa wani masira non oka page 11 to 12 wasi si page 11 to 12 gbe anduro ka abo me non wa ahlussunnah mikoti ko ti wa bada ni adopt ni re ni wis go ka ere na kwata ore na nan limanu jazim billahi wa ma yajibu lahu fi uluhiyatihi wa rububiyyatihi ba mu doka ka بالطاعة والتحكيم والاتباع and wàá kóra mẹ́rin ní dọ́ọ̀lù ẹ̀yìn photocopy of this dàmọ̀gọ́mọ́ ìgbìmọ̀ ẹ̀ka mẹ́rin ni ìwé ìwé ní ìsinmi rí lórí ọ̀rọ̀ bí photocopy this is good photocopy ìyẹn náà dín ìwé báyìí búrẹ́dì náà ìṣòwò ẹ̀ka ẹ̀ka ìkó ìyẹn ní photocopy ìyẹn ní wọ́n yàn fẹ́ rí ọ̀rọ̀ ọ̀dín ní photocopy. الزيف في عقيدة أهل السنة والجماعة وموقف العشائر والحركات الإسلامية المعاصرة منها ومقومك بخوث wéèrè wéèrè tó fẹ́ yẹ bóyá wọ́n ní sí kan náà ọ̀nà náà bẹ̀. a ní ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ tó gbogbo fi àkíyèdá tó a lè fi ná olùjọba tó magana magana ya kare. so ọ̀rọ̀ tó àdọ́rùn yìí yàn then agúrẹ́ hukum ọ̀nà ìtàkì mọ́nà ààyè rẹ̀ hakimiya hakimiya. ụmụ ọrịa dọkwa nkata n'aka naanị kuma uwe n'isi mee mụ na ọ na-eme ọzọ tọọ nụrụ wọn ahụ uwe nọrọ ehe ụdọtị ihe uwe na-eyisi otu eyisi ụdọtị ihe erite ka fe ka anyị na ịha ka ya uwe nọ 21 pages ọ david medan uwe nọrị uwe na gbasiri m anụ uwe nọrị ha na yìí rẹ̀sán máa ń lè máa masu búlúgbà ìrìtẹ̀ rẹ́tìrà all the clear now ní rẹ̀sán kékeré nínú alkitab yẹn wọn ní photocopy hún ní sọ́yì hazi hi akidatuna wa haza lezi nado ilẹ̀ ọ̀sán náà akida yìí kuma isa ní ahẹ́zà nínú ni lè abi basir tortosi page four iná ẹ̀sẹ̀ yẹn náà kó kó yín ọ̀ ìwòrò àmà wàá yín náà tẹ̀kí page four iná ọ̀gẹ́ tòdí photocopy àná ife ìtura ká kìsì kàí ní àkìní àwọn náà gbọ́ wọ́n ní ìrìdì mọ́nà àní yóò rí dábà ní. so pọ̀tà máa gbé kí wọ́n tu ẹ náà wọ́n ta alọ́rọ̀ náà kókó ni bí ẹ máa wá náà kẹ kàfẹ́ ìta nù anyi rí kàfẹ́tì one dèzè èrì four dèzè seven dèzè èrì twelve so iye tí ní ọmọ yìí ṣe aláwùtọ́ alá kálímẹ́tàn kálímẹ́tàn ní kàfẹ́tì ọmọ yìí sí ní kíláàsì náà so ẹni tẹ̀sílẹ̀ yẹ́dí ìsí ilé ìhúkẹ́ mẹ́rin á kì dẹ̀hó èyí nà mórí òsì ọkà àbúgbàsí ìrọ̀kà wàláhù tààlà kama láhù hulk fọláhù amúrù wọl hukum fil hulk ọmọdé ọ̀nà ni mẹ́ba a nà ń ka ọ̀nàbí ọ̀nà ìyá kẹ́nẹ̀ inú sọ́yì alhulk kò create ọ̀túnmá àwọn mẹ́rin wọn nìyàn alamúrù sẹ́nà àhẹ́ ọ̀dà wọl àti sọ́yì judgment في الخلق ترسل أدهنه بمعنى أمره أنا تنبي أنا تويبه أنوني رايت كوكاكاي أدنون أغفي مقرن ee wọ́n na kọ́ yìí náà kí owó tèmi nánu àti wọ́n náà rárá àti wọ́n yẹn lẹ àwẹ ẹ̀tẹ́ pàtúrìjà ẹ̀tẹ́ ẹni ìtura mu wọn ní house ẹ̀rẹ́ yẹn nọ ẹ̀nẹ́ yẹn ní umuri nake na wani katonon fahiya subhanahu alladhi khalaq umuri ono ono ini van ok oinyo van alladhi khalaq ana e ko tona wa huwa al-a'lam umuri ono onyo yukekirin bima yunasibu ma khalaqa isa ne jire mrew isa na sere umuri oto in ana ke bura nan ona no kombi na na mi sabe tape gadget nan kombi na microphone nan eh da anyị specification bẹẹ kaaro ka ẹnwọm nọ nù wọ́n mú ìró ps ní kakọ òkúrò rà sẹ́mẹ̀ ẹnìmí ẹnìmí ẹ̀ṣẹ̀ sì tọ don half life according to them always má kàkó. èmìrán wọn náwó yàtọ̀ náà di kéèyé ẹ yóò wọn náà kìí sí ìrètí ọ̀hún. èmìrán wọn yóò ká ẹrẹ hàn mẹ́ ẹ̀dẹ̀ náà mẹ́ẹ̀dẹ̀ káwọ́ ká àtúnṣe màtúnṣe pira àtúnṣe kúrúkúrú kọ́nyẹ́mùdù sẹ́mẹ̀ àgọ́ kẹ́nẹ́ mẹ́rin. awaani ɔnu omori yana tó nɔla ɔnɔ yɛ ɔda ɔni yɛn fi mu kɔrɔ dɔ ɔwɔ akata yɛ ŋun ɔnɔ nyɛ ɔnɔ yɛ ɔda ɔni ọmọ fi mu kɔrɔ dɔ ɔkata yɛ ŋun dɔ ɔmɔ nɔri agbɔnɔ omori yɛ abani gbɛn anafɛlɛ yɛ wɔn nɔni subahana ka ka ndị mụrụ ka ọ nọfere ka ikpe japan ndị mụrụ ka ọ nọrọ nọrọ achọ n'eti na-ehi dowosanụ dọfere ka ihe ọzọ ere ka odiri na akwa eretada osu anamdagụ kere kwa eretada osu de ya akezi ihe n'ụjọrọ ahịa ebe anwa jenị ọrụ ezi maka kwuo dum ozido ojo ahịa ọnọbi ibunu ibunu yi sa zuhe ka ibunu ada ya kezi ọrịa

فلا ينفض في خلقه وملكه إلا أمره therefore any sabro kazeko or or mukoro فلا ينفض man asan sana pass as rule do mukoro ini so ni moto atun sana ana milk malaki idana ko mori o puse sana o ilé amúrùhù ẹ̀ẹ́bí sọ́ọ̀rì ọ̀dọ̀ múrí ọ̀nà wọ́n máa ti wá hù for amúrùhù battle any other thing ẹ̀nà ìkéwé múrí yìí other than resolving battle ẹ̀sẹ̀ náà rẹ̀ ẹ̀yìn ọ̀bìn ìrì tí ọ̀bìn náà rẹ̀ kàtó kọ́lọ̀ wọ́n mọ̀rọ̀dúdùn dáwùrù kí sọ́ọ̀rì àdọ́wà rẹ̀ mọ́ni wọ́n mọ̀rọ̀fúdùn dáwùrù ká àṣewọ́ ha kọ́ ọba ha hinú inú rẹ̀ rẹ̀ ni. كما قال تعالى عنكم مولنا نبا ما كاكسوي ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ألا أمريكا يونان هبتو أوريني له الخلق أو مريوب دامنا والأمر أتدامنا تبارك الله أيضا يصيب هو مريونا رب العالمين من يكون مريوب بسبب بمين نوداريا بسبب بمين كهنا àìmọ̀ ní sọ́ọ̀tù làárọ̀ àyànà twelve fifty four. wọ́kọ́lá sàhálà dómìnà ní bàkàkà ìní hukumu ìlà lìláhì ìní hukumu ìlà lìláhì àmàrọ̀ alátàbùdù ìlà ìyáhù zálìkà dínú kọ́yìm wàlàkì nàkṣọ̀rọ̀ náà sí láyà àlàmù. omurika isana ìní hukumu ẹ̀yìn sáà ọ̀kàrẹ́ ẹ̀yìn sáà judgement enyi sahi gọọmenti illa lillahi ewe morihin amara omurin ọmọdan allah tabudu illa iyahu kàfẹ́yìn sọ́sọ́ ní hẹ̀kẹ́ ewe morihin ọ̀nà na ọ̀nà sókè sọ́ọ̀rì bí a sí ọ̀kàrẹ́ bí a sí ọ̀dà àmukọ̀rọ̀ sọ́ọ̀rì ní ìbàdà ó yẹ ní sinimá kakó ewe na. Allah tuti'u amro ayu ahadin illa o isma kako zalika dinul qayyim osonobi ahekana jen osonobi ahekana donwehi walakin aksaro nasi la ya'lamun amma kana zararu ene ona na ben ay aksar ko demo, in nigeria ne ne azo ne suratu yusuf aya eh, forty fahukumuhu huwal abdul almutlak ọkì sanna he government tó mori hi judgment tó mori hi ọ̀kàrẹ́ yóò mori hi ọ̀nàwé al adl ọ̀nàwé justice sanna al mutlak ó di tourism ọ̀sẹ̀ tourism wẹ̀ yìí ọ̀nàwé bẹ̀rẹ̀ hù wọ́n hakul mutlak ọ̀nàwé bẹ̀rẹ̀ sanna ẹ̀ka ó di tourism wọ́n wọ́n ahsan ọ̀nà zọ́lá kékeré wọ́n ajmal. ọ̀nà hmm? kúrẹ̀ ikuku kiri wọ́n wal ọ̀nà mànfàní manfani wọ́n wà lẹ́sìn yẹ́jìbù àni yóò tọ́ba ọ̀nà bí wájibin ọ̀nà ọ̀bàrà yìí rẹ̀ sún kí sọ́ọ̀rì ka yàtọ̀ àsán sọ àná wáyé wájibi ka yàtọ̀ àsán kìnyàn ẹni ọ̀dọ́ náà zà mẹ́ ní ọ̀dọ̀ mọ̀rí yẹ wájibi ka yàtọ̀ àsán ọmọdé sọ̀nà ọ̀tá àlọ́ ka ẹni sọ́ọ̀tì yunus. ana mu ya haka a haku an yi taba aman la ya hiddi illa an yi huda fama lakum kai da tahkumun amurka kun hal min shuraka'ikum man yahdi ila alhaq قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى fama lakum kaifa tahkumun umurka mali ga jawi akare non kul hal min shurakaikum e wanibi huwasi in san wahe kenan anan ki mes anas ne house anyi nan ne ana ki man yahdi ila alhaq ana don mun zana ta dauka kanka قل هل من شركائكم من يهدي إلى الحق أفمن يهدي إلى الحق أنا كيف سمعك أعشر أنه نجد أنا كده رسوة أنني أفمن يهدي إلى الحق أحق أن يتبع أيضا نوره كأساسا أمن لا يهدي سمعك ene nyam gai dora ila yuda era gai den ni ene manu gai de aba e ka okay problem ne tu ni house that banko lo re ke hana nor kamei ewi ji ako guide den ni ko e n'i house of e ke na re ke house of rest rep di ke mu den ni waru ni enyam gai dora ni domo tu fama lakum kayfa tahkumun america headed by Otaman Abraham Lincoln onye so the year now the father of democracy all the guy that America wa nwa jeni umurka an ku ne fama kai za ta kumu wa kullu ma khalafahu fa huwa batil wa mardud anything na ajoni i odo mori ile chobe ni kuma ira na ruka asahun nya anyawa ho hawani وهو حكم الجاهلية أنا هيصير حكم الجاهلية government ọ̀nà ma which type of government جاهلية government judgment ọ̀nà ma which kind of judgment جاهلية judgment كما قال تعالى. ló múlò náà òmùhẹ́ án kó múlò náà níbẹ̀ máa ọ̀kàrẹ́ gọ́ọ̀mẹ̀ntì jàhìlì azẹ̀nìyẹ́mi n'èjì wàmán ahsanu minalahi hokman enehu náà mórí yìí enehu náà mórí yìí etere ìmọ̀kàrẹ́ ẹ̀tẹ̀rẹ̀ lẹ́kọ́ mi ni okinu ihe náà kẹ́ ẹ̀dẹ̀ المقن برنامج يقين أنا شو ضروري نيش واحد كان يعني أنا وكان بروبلم إن سورة المائدة آية 50 وقال تعالى دمنا نبارك كثير والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء سورة زي سورة غافر آية 20 ومريبا نعم وكرير الرئيسة أما أول رزنا إن أن ee ansọsọ e e. e ọrụ na-eke omori iyi enleghị zesi mọkara yi wa eke nze esi mọkara gọọmenti ọ nọrọ dọkọ kesọ ahụ ka o amị amị constitution dake constitution review dare kusa nye na ọdịrị enyi dake okwu o lee review anamị na election ayọrọ ni ministry and january enyi na ran isenyi an the man na isen dey decide this anyan wa na ara yin run out then dey decide ونعتقد ونعتقد listen ونعتقد سنين عن دو ينكي داين بتوحيد الله تعالى في ألوهيته أمري ونيا إني ألوهية فألوهية توحيد àfáàlù ìbáàd ìlà ka tọ̀hídù ní híyá ìnákìdá wọ̀rọ̀bùbíyá ti àti tọ̀húdì sọ́yì rọ̀bùbíyá ìnákìdá wà símá ìhí wọ̀sífàtì àti tọ̀hídù símá wọ̀sífàtì yànyàn tunáyì wàlá nàkúlù yẹ́ màkàkà أن توحيد الله تعالى fil hakimiyya yema kadi ya ki tauhidullahi ta'ala fil yema ya ki tauhidu hakimiyya au yasmaka ko au tahakum huwa tauhidu rabi wa khamis abudi kaka da government yo muri kome da rifa bi to judgment to muri kono na na wa innama na takid amma iya nyoti na kida da kini izana hi tauhidul hukum eh ma yadkhulu fi tauhidul uluhi a ah, nyana kini uluhi haya o e isma ka ko governance ini as far as we are so wa me da ka ewo morihi yo that wa me da wo morihi do no uluhi ya ababo ibada ne buluhi yo ne tauhid tauhid luhi ana madara ya tauhid le ibada so any hukum that is in ke abena mi democracy an anyi sene ya mena ibada na nonda luhi ya ko ona amme ye sasa do mo committee kufuru luhiya wa minhu ma yadkhulu fi tauhid rububiyya anyi ni tauhid na kinu rububiyya bi maana sẹ́ni tẹ̀wé dòròbó bí yà so dúwọ́ dọ́kọ̀ omori ònìyàn àwọn yẹn láì tẹ̀wé gbanabẹ́ underhot òwúbi bíkọ́ ó kọ́ onímọ̀ yà mẹ́tọ́ ìjọba yìí náà ilé àmì èyí òní kó yẹwà wọ́n mi ìmọ̀ ẹ̀ dúró fi tọ̀hí plasma wọ́sífàì ààyè náà náà kí ìzọ́ ẹ̀wọ̀n ní ọ̀nà alhakim alhakim kó. alhakam aladulu alati ayi na n'omuri ya so anybody na akɔnɔ mi alhakam ɔmɔda ɔdɔnɔyɔ tɔgu dɔri wɔnu akid ala ahamiyatihi ok di aso kata ayi sɔri importance tɔhidonan anayi kenari hukum hɔtɔ hɔrɛbɛn wɔna hosuho bi zikir di ahora kan di ahora etinyɔm dazan waseme li iti kodina agwoki ya nyotineka anna fitnat al umma kifitini ni choko mori hajin fi hadha al asr inu moni ibana fi hadha zaman min jihati munaqadati tawhid allah ta'ala fi hakimiyati ila mori hiko agwokazani yara towo yara shehujo tawhid mori ni hakimiyan in money na na no kwe nkan tu just government of oh, on correct one day ya anya and government of anya woro poro e bi je ni doc so in in hukmu illa lillah wal khuruj an hukmihi wa shar'ihi ila hukmi wa shara'i tagut en katonere ni na nan kuno wonon gọ́ọ̀mẹ̀ntì tó mọ̀rí yìí jọ́jìmẹ̀ntì tó mọ̀rí yìí àti sẹ̀rí ò mọ̀rí yìí náà wọ́n ní sọ́yì wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì àti sẹ̀rí sọ́yì ìtọ̀ good so democracy sọ́yì sẹ̀rí ìtọ̀ good anáàmán therefore ọ̀nà ọ̀nà náà ibi kàwé tí ọ̀nà kọ̀ bọ́ọ̀lù ẹ̀ kì sọ́yì any right whatsoever ọ̀nà kò mọ̀rí yìí kì í aṣáàbàjẹ́ bí a abraham eyi eh, onye then ọnụ oh, na this level ọzọ kwa ekwesị ụzọ ndụ nke so eke this is class and this is ma na nye ọtị na anyị iwe otu ihe na dị ere wa wee bụ doka ewe anyị kemere ozi otu doka ha kewo atọ na ihe otu na akere abụọ na kaasịrị wee ndị wee jọnụ ma ịra eyi okwo ọzọ ma akida islamiyya ونؤمن أن الدين عند الله هو الإسلام إبرة إذا أرينا ما تتم إذا أرينا تتمكو يوه فإن شاء الله تعالى زيادة الكلام إنه إن بيجنون أو ولما نتيجة كيف يجفو عن أنا الدنيا so we're in on huwa hadhihi akidatuna wa hadha alladhi nadu ilayhi 21 pages every ime na mo na yin ati ime ni man man juma li jana ko dai no ni ram dan mo na sin hutuba ma ko juma no o ko mhm bisin kitira bari na wo bari on pakete na mo lotu so ile ni ya man nyo son ona akuta mai

Yes, ebi anyị dị enyi n'ihi ọma ahụ. Makwa ebe na-adụ ụra ahụ. Onye ekele Darul Islam. Oge na Niger steeti zen. Ihe nike na okomori nyi. na na awọ onye dị mgbe na-adị edigide ma Mụ na onye ka anyị awọ ọkọ na-abịa Ebe ọrụ ka ọ n'okenye ọ okomori eji ama ha nkata na ọ na ima na fabiu di gida zuma orire milion ma na tafiu tafiu ọ na akoko da di gida zuma now ama ana di gida zuma na ina ya ni hu ito bẹẹ ni gondoka idanu ní akawa kai bẹẹti kai usama kai hudaki sama do kai agogo sama kaka ihwana na fi pakistan ma isma lọ́ka nínú kò wáyé sẹ́mẹ̀ máa wọ́kọ̀ ìwọ́nù náà sí philistine nínú kò kìjọ́ mọ́ ìbìrì tó ara gbóbìrì ní palestine wà nìkan ní kò ní palestine ọ̀rọ̀ rẹ̀ ẹ̀nẹ́yà kìdòrò rà wáyé nìkó ẹ̀nẹ́yà kìdòrò rà wáyé wà sìkìdòrò rẹ̀ àkọ́rẹ́kọ́ ẹ̀ka alilard ẹ̀rọ gbádì ní ẹ̀rọ gbá kìdò ẹ̀ àjà ní ìkórè ní ọ̀nà dúró kiri palestine wọ́n ní. àgọ́bẹ̀tẹ̀ ẹ̀tẹ̀

ok i pakistan na problem nke doka emeri musharraf my musharraf yes di prep the prime minister pakistan then ok okomori ọ̀nà ẹ̀rọ okomori ẹ̀wẹ̀ mèrè ok ọ na-esikẹ ugbo ẹ̀mọ́nà na sẹ́ríkpà ẹ̀dẹ̀bí sẹ́wọ́n màgẹ̀ nke mẹ́yẹ̀ mú hukumu ya mẹ́yẹ̀ mú hukumu ya sẹ́wọ́n ẹni ya dɔw ni dunu bɛ wahiri ha mi lɔni so idan bɛ kan yi yau dinka ma ma ni ma ni a lot of mawani bi ba yau kafiri but on ni a lot of kufura na mi but na yin yau kafiri yau ni nok eh doji akide na yin yi to ana ke musharraf yi pakistan with that akida they assist the government assist america again anda afghanistan dusa ma enye nwe kwe ka ake pakistan no nyonya na tilo ọzọ uza mna utaka zigawe ama boka tati wana ja ta do de de na ka na na so mama ka kuna ne ba nka iwe no ban nka ile ne ile na wa ba na za no to zakaria ọnọn alayhi min allah ma yastahikuhu ẹkọ ọnya ya mi saturday program wasara ya mi saturday program ọmọ ẹkọ mọ n'osin ma kó hakimi yà agọ ọmọ ẹkọ hakimi ọ̀nà náà ọ̀nà ọ̀dẹ wọ́ọ̀tì dọ́rọ́ láì kí lẹ́nà ọ̀ndọ̀láìn lọ́kì èmẹ́rì ìdílé ń bèrè ní ọ̀kẹ́mọ̀tà tó wọn ọ̀ akéde.

laa itikọ dị n'aya anyị laa itikọ dị na awara m lama alif ọna arịọ ka anyị alif hamza nne enekọ na ịlọ ya nọ dem dị ọma ha katọrọ m wa kụta maịkị ha katọrọ m ya ọma ya elili laa itikọ dị na aka nke ọbụbọsị rọmọtọ dọt na kidọ nọ nke onye problem that is ẹwà hurufu na ẹja yẹ wa problem yìí nani so and autonom ani mahakatonon ọ na kọlọ agbọdọ kìjọba tó hakimi yẹ ọlọmọ náà ibà ibà ilẹ̀ ibà na kọ́ ibà ìrìn yìí ṣùgbọ́n mi ìrò kan mìíràn tìǹyà náà yìí ti yọrẹ síbẹ̀ yẹ rí yìí so àwọn ní ìrò kí láyé kíkọ́ dì náà dán náà kó ka ẹ̀rẹ́n dán kó ka ẹ̀rẹ́ kalimatan kalima dọ́wọ́tàwọ̀tọ̀ harfan harfan. ọmọ ìwé láàyè ti kọ́ dínà ìdáhùn èyí ni kó wọlọ́hù alam akéde ẹni àrùnmá ẹ̀bì náà nìṣẹ́ aláwọ̀tàlá wọ ilmu lakida aláhù asmá kida the knowledge of akida the science of akida ọkọ̀ ònyìnrìn hausa. anaika na ìkùnyẹ́ e, e, kẹ́nẹ̀ عند أهل السنة والجماعة عند أهل السنة والجماعة ومن أشهرها أنا تهينا نايك نمبر وان العقيدة أو الاعتقاد يعني مثلا الاعتقاد الصحيحة أو صحيح العقيدة الصحيحة فيقال عقيدة السلف أو عقيدة أهل الأثر So under this akida or اعتقاد أن ينتقد like this like akida to salaf amanika bi ma'ana akidatu sunna wal jama'a aw akidatu ahlul asar wa nahuhu atidnibini wa min zalika anaka akidatu salaf wa ashabul hadith akidatu salaf wa ashabul hadith abuna nuna kido ilo rai juwana nini ana keni muro no li abi usman asobuni oyo nisema kako mhm mm then àti àníyè náà ni sharh usul i'tiqad ahli sunna wal jamaa bí imam náà ni lálàkàì lálàkàì sharh usul i'tiqad ahli sunna wal jamaa lálàkàì ìwọ́n máa kà ní volume seven volume <laughs> Ah, wani ara yi haki da nan a tauhid bi mana aki da ara kan kina lianahu yaduru ala tauhidu lahi bi anwa'ihi salasa ayo ke sana tauhid bana aki da wana jisikari tauhid eh ah, oyaita oyeko wa min zalika ana kiwena kitabu tauhid fil jami'i sahih lil imam al-bukhari so because sahih buhari nan iran of the jamu sahih imam shin kitaba ka ni ebe ha mere deri dobe ebe sọ buhari ọ ima buhari wa ha na ọ ekuwe na ọ sọ e buhari ọ dị sọ akụ ehe ba ira hanta wa ebe da kere kere do hawa ati kitabu tauhid oni imam ibn huzaima ọrụ ọ naghị ati wọn naghị asunna jẹ keka ẹna e wọn nọ akake minyi kẹtọ na mẹrin mẹtọ nan jẹ ma islim nisọ nya ọwẹ ma islim nisọ nọ mẹ. wẹ́rẹ̀ ọ̀yẹ́ kìtàwíìdì náà kìtàwíìdì yìí kìtàwíìdì olóhíyá tọ́wíìdì asúná ọ̀sífà tọ́wíìdì rògbòbíyà ẹ̀rẹ́ náà ga yìí ẹ̀nẹ́bẹ̀ náà wẹ̀ sálàf ẹ̀rẹ́ ní kẹ̀rẹ́ sọ́ọ̀rì sálàf lẹ́nu. tọ́wíìdì ọ̀nù kọ́ ọ̀kà hakimi yà ọ̀nà ẹ̀bá ahọ́rọ̀ ahìn especially fẹ́sọ̀ lọ́wọ́ ọ̀gá ọ̀gá rẹ̀ kúrẹ̀ náà ni. wẹ́ẹ̀kì fẹ́sọ̀ kuma ẹ̀yẹ́ náà kúrẹ́ àdídọ́tìnrin àná ẹ̀yìn àbẹ́ àwọ̀ ẹ̀hìn. ire anọ na-ekwe ije bịa ahụ eh, eh. ị ọnụ ya kwụdọtụ na tọ ọmụmụ na ọdọ ọga ide rifesọl eh, ya kwụdọtụ ọrụ dọka akịnị rifesọl ọnụ ọmụ kọka kalbịa n'ike ahụrụ bẹ́ẹ̀ náà wè obi ń bá àfìrí káfìrí ṣe mí nínú káfìrí mú ọ ọ̀gá ìdífẹ́sọ̀sì ìyẹ́ ẹ̀dọ̀tọ̀ ọkẹ̀ nínú káfìrí. but most of evidence ọ̀nà kò yẹ bí sọ àkìrí tí àbánu rẹ̀ àmà ẹ̀yà àzá ti ní èyí ìfẹ́sọ̀sì kòyọ́rọ́ àwọn kàfẹ́ ìtọ́ àlùbáni náà kàbírẹ̀ náà kàwọ́ àlùbáni wà nílò àwọ̀ kàtó yẹ́rọ àwọn àlùbáni náà ká united markol àhùfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kà kó now kàwáńtì tọ̀wé ìdùkà olóhíyá òṣùwàsímà òṣìfàt nàbẹ̀tẹ̀ àwọn ìfẹ́ sọ̀rọ̀ sí ìgá yìí ọ̀rọ̀ lẹ́sìn lọ́ọ̀kẹ́ sọ́rì ẹ̀rọ níbi yusuf tí náà wà àníbi yusuf yìí يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله وحد القهار أرباب سكر توحيد ربوبية ما تعبدون من دونه إلا أسماء توحيد ألوهية أسماء سمعتمها توحيد أسماء وصفات ما نزله به من سلطان إن الحكم إلا لله توحيد حاكمية tọ̀fọ́ bàbá ìní ńlá ní ẹ̀ní rẹ̀ ti ga ni aláyẹ̀ ló ń tó múlò àkàn wọ́sọ̀ tó mariam hún náà sixty four ọmọdé kò wọ́n máa tẹ̀ náà zọlú ilá bi amúre mi rọ́bìkà káàfọ́ náà ní òrìṣàtù lọ́mọdé hàtọ́b yahoo dila muhammad sallallahu alayhi wa sallam lahu máa bẹ́yìn na ẹ̀yìdì náà wọ́n máa kọ̀lfánà wọ́n zálìkà wọ́n máa ká rọ́bùkà nàfíyà rọ́bù sàmáwá ti wọ́n tawhid sorry rububiyya very clear and rubu somewhat and that definition of uh, rububiyya fa'buduhu wastabir li ibadati tawhid sorry uluhiyya ibada kenan hal ta'lahu lahu hal ta'lamu lahu sabiyya tawhid sorry asma wa sifat and one ibn kasir like so explain it way first one don't know kò tí náà Okay, number one àrùhù yìí ọ̀ ẹ̀ náà arụhụghị ọkọrọ nke ibn anaghị alụshe n'ahịa muhammad ibn ibrahim ahịa ibn baz nwata ozi ka ere anamanda na ma ya na-ewe akụ.